لبيك اللهم لبيك لبيك لا شريك لك ìròyìn ayọ̀ fún gbogbo àwa tá a fẹ́ rìnrìn àjò hajj àti umrah ọdún yìí almudathir hajj and umrah travel and tours lọ́nà tó tọ́ láti ṣiṣẹ́ àṣepẹ́ mímọ́ mẹ́kà agbádá ńlá ní bàbá aṣọ ṣòkòtò àwọ̀kẹ́lẹ̀ ní bàbá ẹ̀wù almudathir hajj and umrah yanrantí pẹ̀lú àlàálẹ̀ àwọn ètò wọn àwọn onímímẹ́ẹ̀sì wọn mọ̀ nípa ṣe hajj ni wọ́n fi tẹ̀lé àwọn arìnrìn àjò tiwọn àwọn and umrah travel and tours lónìí láti rìnrìn àjò ayọ̀. wọ́n wà ládojúkọ ìpàpọ̀ community grammar school along ìsẹ́yìn Ṣakí road ìpàpọ̀ níjọba ìbílẹ̀ tẹ̀síwájú. wọ́n tún wà ní suit number twenty one ayọ̀mídé shopping complex akódù apẹtẹ nílùú ìbàdàn. wọ́n tún wà ní tinú ọlá filling station cornerstone hotel area ìlọrin road ní Ṣakí. wọ́n tún wà ní sabafite store number two thirty three adjacent old first bank ìdí mangoro ní adeleke filling station Ṣakí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ oríkò iléeṣẹ́ wọn ni oh eight oh seven five seven three six six six seven tàbí oh nine oh one one three one six seven three two zero almudasir hajj and umrah travel and tour ọ̀nà tó tọ́ fún ṣe àṣepé ha. bisimilah alhamdulilah thumma salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in adá ọpẹ́ fún Ọlọ́run ayi sigasige fún anabi muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ àti kẹ̀kẹ́ lọ́ba kọ́lọ́ba ara lẹ́rẹ̀ àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ tí ó fi di ọjọ́ ẹ̀san ihun tí a máa fi bára sọ̀rọ̀ lẹ́nìí òun náà ní àdìsí kan nínú àwọn àdìsí anabi muhammad sallallahu alaihi wa sallam tó gún ṣùgbọ́n ẹ̀ka kan la fẹ́ lọ ńbẹ̀ àdìsí náà òun náà ni àdìsí Jibril tó wá bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ń béèrè àwọn ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ó béèrè nípa ọ̀rọ̀ islam àkìbírí ní anil islam ṣàlàyé fún mi ní kílà ń pè ní islam nígbà tá nàbí sọ nípa islam fún tán ó ní pé àkìbírí ní anil iman ṣàlàyé fún mi nípa ohun tá ń pè ní ìgbàgbọ́ ànábì sọ nípa ìgbàgbọ́ fún tí tó fi wá débi ẹ̀ka èyí tí ipa fẹ́ sọ̀rọ̀ gangan lónìí òun náà ni ohun tá ń pè ní al afa jibril ó béèrè lọ́wọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní pé fakhbirni anil ihsan ṣàlàyé fún mi kí là ń pè ní ìmáa ṣe dáadáa ó ń sọ ọlọ́run bá sọ fún báyìí pé al ihsanu ìmáa ṣe dáadáa an ta'budallah ka'annaka tara òun náà nìkan máa jọ́sìn fọlọ́run bíi ká sọ pé òun rí ọlọ́run ọba báyìí fa in lam torí pé tọ̀ ọba rí ọlọ́run fa innahu yarak ọlọ́run ọba ń rí ọ eléyìí gangan ni tí a fẹ́ fi bá a sọ̀rọ̀ òun náà ní gbólóhùn al ihsan an ta'budu Allah ka annaka tara fa in lam takun fa innahu yara ìhun tá à ń pè ní dáadáa òun ni kò máa jọ́sìn fọlọ́hún bíi ká lóun rọlọ́hún tó o bá tiẹ̀ wá rọlọ́hún kó gbà pé ọlọ́run ọba ń rí ọ gbólóhùn yìí òun la fẹ́ fi bá a sọ̀rọ̀ lẹ́nìí pé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ó yẹ ká gbọ́ gbólóhùn yìí dáadáa torí pé àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé fún wa pé ìpele kẹta tí ọmọ ọmọ mùsùlùmí ti máa ń wà sọ́dọ̀ ọlọ́run ọba ìní ẹ̀lẹ́lẹ́yìí wà téèyàn bá kọ́ jẹ́ mùsùlùmí láti ìpele kó jẹ́ mùsùlùmí yóò jẹ́ olùgbàgbọ́ òdodo láti ìpele kó jẹ́ olùgbàgbọ́ òdodo yóò jẹ́ olùsí dáadáa wọ́n mú látara bí jìbìrì ṣe béèrè lọ́wọ́ ànábì wa sallallahu alayhi wa sallam nípa àwọn ìbéèrè yìí alákọ̀ọ́kọ́ ẹ̀rí pò bẹ́ẹ̀ nípa kí là ń pè ní islam ó sọ ọlọ́run bá sọ ọ́ fún kí là ń pè ní ìgbàgbọ́ ó sọ ọlọ́run bá sọ ọ́ fún kí là wà ń pè ní ìmọ̀ àṣẹ dáadáa ó sọ ọlọ́run bá sọ ọ́ fún ìyẹn ni pé èèyàn kọ́kọ́ jẹ́ mùsùlùmí ná láti ìpele kó jẹ́ mùsùlùmí yóò jẹ́ olùgbàgbọ́ òdodo láti ìpele kó jẹ́ olùgbàgbọ́ òdodo yóò jẹ́ olùṣe dáadáa ìyẹn ló fà olùgbà islam olùgbàfà fún islam ṣùgbọ́n ẹni ó bá jẹ́ mùsùlùmí nìkan irú ẹni bẹ́ẹ̀ kò láǹfààní láti jẹ́ pé kó jẹ́ olùgbàgbọ́ òdodo irú ẹni bẹ́ẹ̀ kò láǹfààní láti jẹ́ kó jẹ́ olùṣe dáadáa ṣùgbọ́n tá a bá sọ pé ìyẹn jẹ́ olùṣe dáadáa nínú ẹ̀sìn islam wa yìí tí wọ́n fún lóko bẹ́ẹ̀ a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ti di olùgbàgbọ́ òdodo irú ẹni bẹ́ẹ̀ ti di islam ànábì wa sallam ó ní wọn tá à ń pè ní dáadáa òun náà nípa ń ta àbùdàn lọ ká máa jọ́sìn fọlọ́hún yẹn ni pé ìjọsìn tó sì tóbi jù nínú ìjọsìn wa yìí lẹ́yìn ìgbà tí yẹn bá ti jẹ́ mùsùlùmí òun náà ní kéèyàn máa kírun yóò máa kírun wákàtí márààrún yóò máa kí lákòókò rẹ̀ kò sì ní ṣíṣe arìnrìn ń bẹ̀ kò ní ṣíṣe agbọ́ni ń bẹ̀ yóò máa kí bí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam bó ṣe kí àwọn irun yìí ṣùgbọ́n tá a bá wo àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ni wọ́n ń kírun yìí ṣùgbọ́n tí wọ́n ń kí ní ìkíkúkì tí wọ́n máa kí dáadáa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó júwe bó ló ti yẹ ká kírun yìí fún wa ó sì júwe rẹ̀ ó júwe rẹ̀ dáadáa ṣùgbọ́n àwa mùsùlùmí àmójútó eléyìí dáadáa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló ń bẹ lónìí tí ò mọ ìrun yìí kí rárá àti béèrè lọ́wọ́ àwọn míì tó ṣe pé tẹ́lẹ̀ ọba bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlòmíì nípa pé tó ọba rùkú kí lè yẹn máa wí ní rùkú náà ààrẹ lómi tó sọ pé tóun bá dé rùkú òun máa sọ pé asàfùlà asàfùlà asàfùlà subhanallah subhanallah gbólóhùn téèyàn máa ń wí kọ́ yìí ló fi wá jẹ́ pé àwa mùsùlùmí ó yẹ ká béèrè dáadáa bó o ló ti yẹ ká ṣèjọsìn sọ́dọ̀ ọlọ́run ọba irun kíkí yìí bó o ló ti yẹ ká kí èyí tí anabi wa muhammad sallallahu alaihi wa sallam sọ pé à ń tábùdọ̀ lọ òun náà ní kọ́ máa jọ́sìn fọlọ́run kà á nẹ kẹtàrọ̀ gẹ́gẹ́ bíi ká ló ń rọ́ lọ́run nígbà tá a wá rí i pé a wà lórí irun a máa ṣe bíi ajẹ́nìkẹ́tẹ́ pa rí i pé ọlọ́run ọba ọba lékè ọlá ń bẹ níwájú wa gẹ́gẹ́ bó ti wá nù àwọn àdíìsì míì nípa pé ọ̀gángẹ́ kíbla lọ́lọ́run ọba wa wà ni ó ń ṣe ọlọ́run ọba fi kọ́ wa pé ká má tu kẹlẹ̀bẹ̀ sí ọ̀gángẹ́ iwájú wa o a gbọ́dọ̀ tu kẹlẹ̀bẹ̀ síbẹ̀ ká sì má tu sí ọ̀tún torí pé ọ̀gángẹ́ iwájú wa olúwa wa ń bẹ ńbẹ̀ ọ̀tún wa màláìka ń bẹ ńbẹ̀ ó ní ká tu sí ẹ̀gbẹ́ òsì wa tàbí àárín ẹsẹ̀ wa nígbà tí èèyàn bá ń kírun níbi àyè tó láǹfààní láti jẹ́ pé tu kẹlẹ̀bẹ̀ ká lè bá a pé ọlọ́run ọba lékè ọlá ń wò wá bá a sì ń ṣèjọsìn fọlọ́run ọba yìí látara àdìsí ànábì muhammad sallallahu alayhi sallam yìí nípa pé à ń tábùdọ̀ lọ ká ànàkà tààrọ̀ kọ́ ọmọ ajọ́sìn fọlọ́wọn ọba bíi ká lóun rí ọlọ́wọn ọba ṣùgbọ́n ẹnìkọ̀ọ̀kan wa ká bira wa báyìí síta àbájọ́sìn fọlọ́wọn ọba tí a tiẹ̀ máa ń ṣèṣe bẹ́ẹ̀ pé à ń rọ́lọ́wọn ọba téèyàn bá wà níwájú ẹni tó jẹ́ pẹ́sidẹ́ǹtì wa lónìí Bukhari tá a wà níwájú rẹ̀ ẹ wo bí èèyàn ṣe gan téèyàn jẹ́ nìkan tẹ́ pé wa bó o wá ní ẹnìkọ̀ọ̀kan wá máa ń ṣe ń ṣe nígbà tá a bá jẹ́ nìkan ń kéwọn sáà pé wájú ọlọ́run bá láwà ni ọ̀pọ̀lọpọ̀ wà lákàkún bẹ́ẹ̀ ẹlòmíín bẹ lónìí tó ṣe pé tí bá ń kéwọn yóò máa wò káàkiri bí ṣe ń ni máa wò sí ṣe ń ni mójútó ìwé yìí dáadáa rárá bó ọmọ ẹja mójútó dáadáa tó mi máa wò káàkiri nínú àwọn nǹkan tó yẹ pé mọ̀kòrò hàtù fi sọ láti ni wa nígbà tá a bá ká máa ṣe bí ìpa ọ̀rọ̀ lọ́wọ́n ọba fàyín lámtẹ̀kùn tààrọ̀ torí pé tá a bá tá a bá rọ́ lọ́wọ́n ọba kádìwọ́ ní ẹ̀ ń wo pé èmi ò máa rọ́ lọ́wọ́ o fàyín náà hù yàrá ọlọ́wọ́n ọba ń rí ọ ọlọ́wọ́n ọba ń rí wọ ń rí wà bá a ṣe ṣèjọsìn fún yìí ọlọ́wọ́n ọba ń rí wa látà pé wá ń rí wa yìí ẹ jẹ́ a ṣèjọsìn yìí ká ṣe é dáadáa bó ti yẹ ká ṣe é torí pé òun ló kún òṣùwọ̀n òun ni nǹkan tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sọ nínú àdìsí mi pé awwalu ma yuhasabu bihi al-abdu yawma al-qiyamah salatuhu nǹkan àkọ́kọ́ tí ọlọ́run bọ́ balẹ̀ kí ọlọ́run kọ́kọ́ béèrè níbi iṣẹ́ ẹrú òun náà ní irun rẹ̀ tó kí tí irun rẹ̀ bá dáa gbogbo iṣẹ́ rẹ̀ yókù ni ó dáa tí irun rẹ̀ bá bàjẹ́ gbogbo iṣẹ́ rẹ̀ yókù ni ó bàjẹ́ iná ẹgbà wá mi tí irun rẹ̀ bá dáa irú ẹni bẹ́ẹ̀ máa ti jèrè ó sì ti yege tí irun rẹ̀ bá bàjẹ́ irú ẹni bẹ́ẹ̀ máa ti ṣòfò ó sì ti parun ni ó fi wá jẹ́ pé ìjọsìn yìí a gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn nípa pé bá a ṣe ń kì í ọlọ́run bọ́ balẹ̀ kí ọlá bẹ pẹ̀lú wa ló fọ ipa gbọ́dọ̀ bẹ lọ́hùn ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní pé ńgbà tẹ́nìkọ̀ọ̀kan yín tẹ́ bá wà ní forí balẹ̀ ẹ pọ̀ lẹ́ni tó tẹ́ sàdúrà ń bẹ̀ torí pé àyè yẹn ọlọ́run bá máa ń gba àdúrà ń bẹ̀ yárayára ká lè bá a mọ̀ pé ọlọ́run bá ọba lékè ọlá ó wà ní ọ̀gángán wa nígbà tá à ń ṣèjọsìn yìí gẹ́gẹ́ bó ti wá nù hadisi yìí òun ni ó sì máa túmọ̀ sí pé lóòótọ́ lóòótọ́ olùṣe dáadáa ni wá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà ní láwùjọ tá a wà yìí tó bá wà pẹ̀lú àwọn èèyàn táwọn èèyàn ń bẹ láyìíká tó wá fẹ́ dáhùn kí yóò kí dáadáa pẹ̀lú bó ṣe mọ̀ ọ́ kí ẹjọ́ dá wà lóhùn nìkan ẹ rí i pé yóò máa kí jakujaku yóò máa kí rẹ́hun rẹ́hun ni tẹ́lómi bá fẹ́ kírun èyí tó ipa ànígbóhùn sókè ń bẹ́ẹ̀ yóò kí ẹ fẹ́ léwo pé sólè ìsì ka fatia báyìí kó tó di pórùkù ṣùgbọ́n tó bá jẹ́ pé ìtẹ́ pé yóò wí sókè ni ẹ rí i pé yóò máa kígbe tí ó sì máa sọ̀rọ̀ dáadáa tí ó máa kà á dáadáa tó jẹ́ pé ẹ pé ah olùkírun gẹ́gẹ́lẹ́ ni yìí máa jẹ́ ṣùgbọ́n tó bá di pé bọ́yọ́ bá wà lóhun nìkan tó pa sófo yóò kí àwọn nǹkan yìí jákujáku irú ẹni bẹ́ẹ̀ kò mú ọ̀rọ̀ yìí lò nípa pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé al-ihsan an ta'budallah ká máa jọ́sìn fọlọ́hún ka'annaka tara gẹ́gẹ́ bó ń gẹ́gẹ́ bí kálọ̀ ń rọ́lọ́hún ọba torí pé tọ̀ ọba rọ́lọ́hún ọlọ́hún ọba ọba lè kí ọlá ń rí ọ látara bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi àwa mùsùlùmí ẹ jẹ́ ká máa ṣe ìjọ́sìn gẹ́gẹ́ bí kálọ̀ ń rọ́lọ́hún tá a bá rọ́lọ́hún ọlọ́hún ọba ọba lè kí amójútó òun wa yìí amójútó ìjọ́sìn wa ká sì jẹ́ nìkan tó yẹ pé èyí tá a bá ṣe ní kọ́kọ́ ìmọ̀ ń lọ́la púpọ̀ ju èyí tẹ́ pé a bá ṣe ní gbangba lọ ló ń sọ ọlọ́run bá fi ní pé ká máa kírun nínú ilé wa nínú yàrá wa àyàfi wákàtí márààrún ni ká máa wá kí ní mọ́sálásí abẹ́lọ́hún kọ́lọ́n bọ́ba àdékè ọlá kó jẹ́ kí ìjọsìn náà kó jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba fún ẹnì kọ̀ọ̀kan wa ẹni tó ṣe onígbàwé ètò yìí òun náà ni alimudathin aji and umra travel and tour limited tí olúléeṣẹ́ wọn wà ní ilé epo alimudathin rosco ní àdójúkọ community grammar school ní agbègbè ìlà àró ìpàpọ̀ ní ìjọba ìbílẹ̀ ìtẹ̀síwájú olóòtú ètò yìí òun náà ni adéwálé ọmọ ọ̀dọ̀ àgbà ọmọ ọ̀dọ̀ àgbà nítòótọ́ kọlọ̀ǹbọ̀ balẹ̀kẹ́ọ́lá kọba ṣe dáadáa fún àfáà náà àbẹ̀lọ́hún gbogbo àtàǹgbọ́rọ̀ yìí kó wúlò fún wa àìbá àwa lè fẹ́ kan tó gbé wa lójú nínú ẹ̀sìn yìí zero seven zero five three two four one six five zero lẹ́ẹ̀kan sí zero seven zero five three two four one six five zero ورحمة الله وبركاته